ẹ ká sọ aago òdédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wò ìkànnì bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ń dé sójú ìwòran yín àti iṣẹ́ ti gbọ̀n yín lọ́sàn-án òní olùṣọ́lá oyè lẹ́kàn lóní ìròyìn ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wọ́n yàgò fún ìwà jàǹdùkú nínú ètò ìdìbò tí ó wáyé nípínlẹ̀ Edo bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe kó àwọn ọlọ́pàá tuntun ẹgbẹ̀rún márùndínlógójì ọlọ́pàá wọnú ìpínlẹ̀ ọ̀hún. àwọn ará àgbẹ̀ ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti ń rawọ́ bẹ̀bẹ̀ sí àwọn àwùjọ sí àwọn ẹ̀ṣọ́ aláàbò ọmọ ogun orílẹ̀-èdè wa nàìjíríà láti kó àwọn ọmọ ogun wọn wá sí gbogbo àwọn ìkóríta eléyìí tó jẹ́ ojú ọ̀nà sí ọ̀dọ̀ àwọn ajínigbé naira marley àti sami larry òun ni wọ́n sọ pé wọ́n ti ń fọwọ́ pa idà òfin lójú lórí ọ̀rọ̀ mohbad bí wọ́n ṣe kẹtí ìkún sí ìwé ìpè àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ti rọ́wọ́ tó àwọn afurasí ọ̀daràn mọ́kànléní ogún ní ìpínlẹ̀ Ondo ní ìpínlẹ̀ Ondo náà bákan náà ìjàmbá ọkọ̀ èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ti gbẹ̀mí lẹ́nu ọmọlé ẹ̀kọ́ gbogbo nìṣe méjì kan ní ìpínlẹ̀ Ondo wàyí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ àjọ torí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ yìí pé àwọn ti ṣetán láti lè ṣe gbogbo ohun tó ní ṣe fún ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ẹ̀dó ní oṣù tá a wà nínú rẹ̀ yìí ní ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án twenty twenty four ẹni tó jẹ́ alága fún àjọ INEC òun náà ọ̀jọ̀gbọ́n mahmudu yakubu òun náà ni ó ń fi ọkàn àwọn tí ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú rẹ̀ ló ń fi ọkàn wọn balẹ̀ nígbà tí wọ́n ṣe ìpàdé ọ̀hún ọjọ́rú Wednesday nílùú Benin City tó jẹ́ pẹ̀lú àwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú gbogbo àti àwọn tí wọ́n díje dupò bákan náà ló ti rawọ́ ọ̀bẹ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà láti àwọn adíje dupò láti lè jẹ́ kí àlàáfíà kó jọba lásìkò ètò ìdìbò ọ̀hún náà kí wọ́n sì tọwọ́ ọmọ àwọn báṣọ bákan náà kí wọ́n ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn wọn láti lè má náwó nínú ìwà jàǹdùkú ẹni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà káyọ̀dé ẹgbẹ́tokùn lọ́jọ́rú wẹ́tẹ̀sì ló kéde nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ọlọ́pàá tí wọ́n tó ẹgbẹ̀rún márùndínní ogójì thirty five thousand òun náà ni àwọn ọlọ́pàá tí wọ́n ti kó lọ síbẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù alága fún àjọ inec òun náà ti wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ètò gbogbo ló ti tò fún ìdìbò ọ̀hún. àparapọ̀ ẹgbẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti etí agbègbè kan tí wọ́n wà ní ìkéré èmùrè iṣẹ́ ọ̀hún níjọba ìbílẹ̀ ọ̀hún nípínlẹ̀ èkìtì náà ni wọ́n ti ń pè kí àwọn ọmọ ogun kí wọ́n wá sọ ibùdó wọn tàbí àwọn ọlọ́pàá kí wọ́n po ara wọn wá sí gbogbo àwọn ìkóríta tó jẹ́ bí ojú ọ̀nà tí àwọn ajínigbé agbéniṣòwò èyí tí wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ojú ọ̀nà láabi wọn ẹni tó jẹ́ alága fún àwọn ẹgbẹ́ ọ̀hún náà tún jí Fálànà òun náà ni ó ń sọ eléyìí látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìwà àjínigbé bí ó ṣe pọ̀ ní ìpínlẹ̀ Èkìtì pàápàá jùlọ lójú ọ̀nà méjì kan tó jẹ́ gbòógì ojú ọ̀nà èyí tó jẹ́ ojú ọ̀nà Èkìtì àti ojú ọ̀nà tí ó lọ papọ̀ mọ́ ìpínlẹ̀ Oǹdó tí ó tún lọ sí agbègbè èmùrè ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kìíní ọdún yìí òun náà ni àwọn agbébọn ni wọ́n jí àwọn èèyàn mẹ́sàn-án gbé ní agbègbè ojú ọ̀nà èmùrè èkòrò àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ márùn kan títí kan àwọn olùkọ́ wọn mẹ́ta èyí náà ló fi mú wọn tí wọ́n fi ń pè àwọn iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa nàìjíríà ti tọ̀ wọ́n lọ́pàá kí wọ́n wá máa wà ní ibùdó ojú ọ̀nà yìí ilé ẹjọ́ kòrónà yìí ti ń jókòó sílùú ìkòròdú ní ìpínlẹ̀ èkó òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ àwọn tó jẹ́ gbòógì lára àwọn tí wọ́n jẹ́ àfúrásì àti àwọn tí wọ́n ṣe ẹlẹ́rìí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ikú ìlérí olúwa lọ́ba mohbad ẹni tó jẹ́ adájọ́ májísírèètì ọ̀hún tí a ṣòtóbi òun náà ni ó ti pa á láṣẹ fún àwọn ẹlẹ́rìí ọ̀hún ilé tí wọ́n ti fi ìwé pè gẹ́gẹ́ bí bàbá Mohbad yun Joseph Aloba ilé tí ó ti sọ wípé kí wọ́n wá ṣojú ara wọn nínú nínú ìwé ìròyìn àti lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára tí wọ́n ti gbé jáde lára àwọn tí wọ́n ti pè òun náà ni àṣìṣe Fáṣọlá ilé tí gbogbo èèyàn mọ̀ sí Naira Marley Samson ẹlẹ́tù tí gbogbo èèyàn mọ̀ sí Sami Larry àti ẹni tó jẹ́ ìyá ìyàwó Mohbad Karimot Ògúnbáyọ̀ agbẹjọ́rò Mohbad Olúwaṣọ̀mí Faládé àti nọ́ọ̀sì èyí tí ó fún ní abẹ́rẹ́ tí ó fi gbẹ̀mí lẹ́nu rẹ̀ àti awakọ̀ ìyún Fidelis Ezambo èyí tí ó wa ọkọ̀ tí wọ́n fi gbé lọ sí ilé ìwòsàn gbogbo wọn yóò náà ni ẹni tó jẹ́ agbẹnusọ agbẹjọ́rò fún mọ̀lẹ́bí ọ̀hún Táíwò Òdùmọ̀ṣù ló sọ lójú rẹ̀ wípé gbogbo ọ̀nà wọ́n ti ń pè wípé kí wọ́n wá fi ara wọn níwájú ilé ẹjọ́ ṣùgbọ́n tí wọ́n kọ̀ tí wọ́n sì ń dọ́gbọ́n fi ọwọ́ pa idà òfin lójú ikọ̀ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo náà ni wọ́n tẹ̀síwájú iṣẹ́ gudugudu méje àti yàyà mẹ́fà wọn bí wọ́n ṣe ṣe àfihàn àwọn ọ̀daràn mọ́kànléní ogún tí wọ́n rọ́wọ́ tó tí wọ́n ní wọ́n náwó nínú ìwà ọ̀daràn nígbà tí wọ́n ń ṣàfihàn wọn lọ́jọ́ ìṣẹ́gun tíwìsì ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ní olú iléeṣẹ́ wọn ti ń bẹ nílùú àkúrẹ́ ẹni tó jẹ́ ọ̀gágun wọn akọgun adétúnjì òun náà ló sọ pé àwọn ọ̀daràn náà ni wọ́n mú ní àwọn oríṣiríṣi agbègbè jákèjádò ìpínlẹ̀ òun náà gẹ́gẹ́ bí ó ti sọ ní lára àwọn afurasí ọ̀daràn náà ló jẹ́ méjì jẹ́ àjínigbé nínú irumaru muhammed àti ahmadu eliya eléyìí tí wọ́n rọ́wọ́ gbé lásìkò ìgbà tí wọ́n fẹ́ gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé bákan náà ni wọ́n tún ṣe àfihàn àwọn míì. àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti federal polytechnic ilé olùjì ti ìpínlẹ̀ Ondo òun náà ni wọ́n ní wọ́n ti fara káṣá nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní agbègbè ojú ọ̀nà márosẹ̀ àkúrẹ́ sí ìpínlẹ̀ ondo ní ìrọ̀lẹ́ ọjọ́rú wednesday àná yìí mú àṣálẹ̀ àná ìròyìn ọ̀hún náà ló fìdí ẹ̀ múlẹ̀ wípé chukwu atanisos àti ọ̀làdùnkùn òyìndàmọ́lá òun náà ni wọ́n fara káṣá nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún níbi tí wọ́n wà lórí ọ̀kadà ti ọkọ̀ ọkọ̀ kan tí ó sì ń sáré bọ̀ tó sì kọlu ọ̀kadà wọn tí wọ́n sì gbẹ́mìí mì lẹ́sẹ̀kẹsẹ̀ àtẹ̀jáde ọ̀hún náà ló jáde látọwọ́ ẹni tó jẹ́ látọwọ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún náà ní òní ọjọ́bọ̀ tọ́ọ̀sì nínú àtẹ̀jáde ti alága àjọ ọ̀hún náà olúwa rótìmí tóbi lọ́ba àti Joshua ẹni tó jẹ́ akọ̀wé gbogbogbò olúwa níṣọ́lá àjíbọ́lá àti ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo òkèyìndé blessing tí wọ́n bọ̀wọ́ lù náà ni wọ́n kẹ́dùn tí wọ́n sì sọ yìí pé àwọn pàdánù àwọn méjì yìí tí wọ́n sì kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn ẹ̀yin ará ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà níjọba àlọ́ fún ti ọ̀sán òní yìí ẹ má gbàgbé fún síwájú sí àti ètò wa láti máa darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa ní ojú òpó facebook gbàgede ìmọ̀ with alábìyá adébáyọ̀ youtube bàbá gbàgede ìmọ̀ tv instagram gbàgede ìmọ̀ underscore twenty two fún ìpolówó ọjà ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí lọ́ọ́ ti ń bọ̀ lójú àmú ìbáwòrán yìí yé olúṣọlá òye náà kan ló ti ń mú ìròyìn náà wá sí ojú ìwòrán ẹ̀ṣọ́ ìgbẹ́ tí ń gbọ̀ wá ẹ̀mọ̀ yẹ́ṣẹ̀ o. Audio Jungle.